إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله سبحانه وتعالى مع المتكين عباد الله أن بعض الناس يظن أن صيام رجب أفضل من صيام شعبان لأن شهر رجب شهر حرام فجاء النص على أن صيام شعبان أفضل منه هو أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان فقال صلى الله عليه وسلم ذلك الشهر يقفل الناس عنه بين رجب ورمضان وهو ترفع فيه الأعمال إلى رب العالمين أحب أن يرفع عملي وأنا صاهم رواه نسائي وعن عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم الشهر أكثر من شعبان وكان يصوم شعبان كله رواه البخاري عباد الله واعلموا أن هناك بدعا يحييها بعض الناس في شهر شعبان ومن ذلك صلاة البراهة وهي تخصوص قيام ليل نصف من شعبان وهي مئة رقعة ومنها قراءة صوت الياس والدعاء في هذا الليل في هذه الليلة ومنها اعتقادهم أن ليلة النصف من شعبان هي ليلة القدر وكل ذلك باطل ولا أصل له بصفات أهل العلم ودليل هؤلاء على أن هذه ليلة هي ليلة القدر قال سبحانه وتعالى حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إن كنا منذرين فيها يفرق كل حمل حكيم عباد الله ومما لا شك فيه أن ليلة التي أنزل فيه القرآن في رمضان لقول سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك أو مشاح رواه أبو داود واحسنه الألباني adọ́pẹ́ fún ọlọ́run àlékún kí ọlọ́run orí ajẹ́njẹ tán rẹ̀ kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi jàmá mùsùlùmí èyí tí ó jẹ́ àkórí kútúbà wa lénìí ó ní kan ṣe pẹ̀lú oṣù tá a wà yìí oṣù ṣàbán òun náà ni pé ṣàbán bayna súnà wal kí ni súnà tànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kémi àti ẹ̀ka ṣe nínú oṣù tá a wà yìí kí sì ló jẹ́ ti bídíà àṣeyìtọ́n tó yẹ ká jìnà sí èmi àti ẹ nínú oṣù tá a wà yìí ìyá mùsùlùmí èyí tí ò gbọ́dọ̀ rú èmi àti ẹ lójú pé nǹkan pé ní súnà nábì òun lànà rẹ̀ nǹkan tó ṣe láyé rẹ̀ bó bá ti wù kó rí mùsùlùmí gbọ́dọ̀ máa kọ́ sí rẹ̀ níta ń pè ní bídíà òun nìkan tá ànábì òṣè nú ẹ̀sìn tí àwa fi òrí gbé wọlé pé nú ẹ̀sìn ni a gbọ́dọ̀ jìnnà sí i nínú nǹkan táwọn yẹn máa ń rò pàtàkì jùlọ àwùjọ tá a wà yìí àwọn rò pé oṣù pé máa gba oṣù Rajab kó ló ń gbá wẹ́rẹ̀ nǹkan tó lọ́lá pọ̀ ni kọ́dà àwọn yẹn kà kún ju Ṣàbáànì lọ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. lóòótọ́ oṣù rọ́jà ó jẹ́ kan nú àwọn oṣù ọ̀wọ̀ wá sàlàyé fún wa àmọ́ gbígbàwẹ̀ ń bẹ́ẹ̀ kálá ń gbàwẹ̀ rọ́jà ìyẹn ni lànà Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá rí sábà ń ta wáyé ààwẹ̀ wà ń bẹ̀ dáadáa ẹ̀rí àwọn èèyàn gbéga ẹ̀rí bídíà àwọn èèyàn máa ń gbéga. aníkàgbà ẹ̀rọ jáàbù kò sínú súnnà bẹ́ẹ̀ bá wo àsìkò rọ́jàbù bẹ́ẹ̀ bá sí rẹ́dúò ó fẹ́ máa ṣíjọ́ kankan máa sàn parẹ́ ẹ wo ojú ọ̀tá ti bẹ̀rẹ̀ ṣàbán báyìí àmọ́ gbọ́nú rẹ́dúò katakata tí ẹ gbàwé ṣàbán súnnà Muhammad ni sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bó ti wá ń bí ẹ̀rí àfáwà Usama bùnú Said radiyallahu ta'ala anhuma àfáwà Usama náà bá nẹ́bùwà Muhammad wọ́n lọ́wọ́ ní ya Rasulullah lam arak tasumu shahr min ash-shuhur ma tasumu min Sha'ban nítorí pé alẹ́wò pé àgbọ̀n ní sàábẹ́ yìí wá ara nàbì tó báyìí àfáwà Usama bùnú Zaid wọ́n ni wà nàbì mo rí ọ pé nínú àwọn oṣù méjìlá tí ń bẹ láyé yìí èyí sábà gbà ẹ̀ ń bi àwọn oṣù tó kù bọ́ọ̀ sì máa ń gbà nù ṣàbàn nítorí pé usama yìí òun lọmọ zayd zaydu yìí òun ní ẹrú ànẹ́bùwà muhammad tá ànẹ́bì padà wá sọ́dọ̀ ọmọlúàbí ànẹ́bì wá fẹ́ràn rẹ̀ kódà wọn ò pé lẹ́rú mọ́ wọn ò pé lọ́mọ ọ̀dọ̀ mọ́ wọn ní zayd ibn muhammad wọ́n ń pè lọ́mọ àní Muhammad anabi nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ni bẹ́ẹ̀ ni anabi nífẹ̀ẹ́ Usama yìí Usama jẹ́ nìkan tó súnmọ́ àní Muhammad sallallahu alayhi wa sallam òun lójú kó rí bẹ́ẹ̀ Usama yìí làwọn kan lọ bánjọ́ kan níjọ́ tí wọ́n dájọ́ fárábìnrin kan pé ó jalè wọ́n sì gé lọ́wọ́ Usama yìí náà lọ bá pé báwa bẹ Muhammad kó má gé arábìnrin lọ́wọ́ nítorí pé nítorí pé nítorí pé tijú púpọ̀ ni ìtàn sọ pé ó súnmọ́ ànábì òun ló fi rí àdìsí pé ó sọ́dí ànábì tí máa ń gbáwẹ̀ ó wá rí pé ànábì máa ń gbáwẹ̀ nínú ṣàbán ju àwọn oṣù tó kù lọ ó wá lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé tó pé nínú ṣàbán bọ́ọ̀sì máa ń gbáwẹ̀ ń bẹ́ẹ̀ ó ju tàwọn oṣù tó kù lọ Muhammad ọ̀kọ́ọ̀lẹ̀ sallallahu alayhi wa sallam ànábì ní tó sọ ni bẹ́ẹ̀ ni dhalika shahru ọ̀rọ̀ rí ohun tá n sọ yìí tó o sọ pé ọ kíyèsí pé ìmọ̀ ń gbáyà púpọ̀ ń bẹ̀ náà sọ ti fọ́nú fọ́ra kó ń bẹ̀ àwọn ti rí ti ẹ̀rù àwọn èèmọ̀ oṣù tó da púpọ̀ ni làápẹ̀ ni oṣù sinmi wa ẹ̀ẹ̀mọ̀ tó máa sinmi ni oṣù mi yóò rẹ́sì sinmi dáadáa anabi ó ní oṣù tá a máa fi mú ọmọ kalẹ̀ fún ni anabi ní oṣù yìí àwọn èèyàn kákún oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oṣù ni bayna Rajab wa Ramadan òun ní bẹ láàrin Rajab àti Ramadan anabi sallallahu alayhi wa sallam anabi ní ọ̀rí oṣù yìí turfa'u fihi al-amal gbogbo àwọn iṣẹ́ tí ẹrú bá ṣe láàrin ọ̀sẹ̀ ó ní ìjọ́ tó ń kó lọ àwọn ìjọ́ táwọn màláíkà máa ń kó lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọjọ́ khamis thursday gbogbo ṣe tá a bá ṣe láàrin ọ̀sẹ̀ àwọn màláíkà wa kúrò sọ́dọ̀ Ọlọ́run. ó tún yọ ó tún ní ọjọ́ kan láàrin ọdún wọ́n tún kó gbogbo ẹ̀ pọ̀ gbogbo sẹ́tọ́mì ẹ̀dẹ́ ènìyàn bá pátá láàrin ọdún kan wọn à kó lọ ìjọ tó máa ń kó lọ yìí ó jẹ́ ní oṣù Ṣàbán anabi sallallahu alayhi wa ó ní oṣù yìí turfa'u fihi al-amal ila rabbil alamin oṣù yìí náà máa ń gbé àwọn iṣẹ́ tọ́mi ìyẹn bá ṣe lọ́dún náà máa ń gbé lọ sọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala fawuhibbu an yurifa amali wa ana sahib anabi sallallahu alayhi wa sallam ó ní mo nífẹ̀ẹ́ sí púpọ̀ nígbà tí wọ́n fẹ́ gbé iṣẹ́ tèmi lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kí n jẹ́ni tí ń gbàwẹ̀ lọ́wọ́ ńgbà náà sallallahu alayhi wa sallam anabi nù bá anabi nù ó.

ìtọ́pẹ́ súnà nẹ́bì òun ni tá nẹ́bì bá ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká máa pọ̀ láwẹ̀ nínú ṣàbán hadithu yìí afáwa nàṣáyì náà gbà jáde ìyá wa Aisha radiyallahu ta'ala anha ẹnìkan náà ti lọ bá Aisha rí wọ́n ní ìyá wa Aisha àwọn fẹ́ béèrè lọ́wọ́ yín pé sí ànábì sallallahu alaihi wasallam tó gba àwẹ̀ oṣù kan péré tí mo ń gbà pé kí oṣù yìí yóò gbà pé oṣù yìí yóò gbà pé ah wọ́n lànà bí sábà ṣe bẹ́ẹ̀ oṣù táwọn arífáàdébí máa ń gbà pé òní Ramadan olùmọ̀ gbà pé. àmọ́ oṣù táwọn arífí ànẹ́bí máa ń pọ̀ láwẹ̀ ń bẹ púpọ̀ ànẹ́bí máa ń pọ̀ láwẹ̀ púpọ̀ inú oṣù Ṣàbán inú oṣù Ṣàbán ẹ̀wọ̀n kan o ẹ̀wọ̀n sunna ànẹ́bí Muhammad wọ́n ní oṣù Ṣàbán lànàbí kọ́dà àwọn àríwáyà mi wà pé ànẹ́bí sallallahu alaihi wasallam yasumu kullahu nígbà míì ànẹ́bí a máa gba gbogbo Ṣàbán tán ìgbà míì anabi sallallahu alayhi wa sallam a sì máa gbà wọ twenty eight tí ó close mọ́ àwẹ̀ Ramadan bá anabi máa ṣe nìyẹn eléyìí ni sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá ní sunna tó yẹ kí mi àti ká dúnni má dáadáa nínú oṣù yìí kí ni jama àwẹ̀ gbígbà ká gbà púpọ̀ òun ni sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ti bẹ́ẹ̀ ní oṣù yìí ó tún sunna míì inú súnà anábà muhammad sallallahu alayhi wa sallam tí bẹ́ẹ̀ ní oṣù yìí tó pàtàkì púpọ̀ àmì ẹja àfilẹ̀ náà ẹja sáré ṣàlàyé àwọn albeda àwọn àdáadáadáalẹ̀ tó pọ̀ ní oṣù yìí àà ah, ah, èmi ẹ fẹ́ àwọn ibi díẹ̀ àdéntráì èmi ò rí oṣù ọ̀hún kámá di dídí àmójáde ìlú tí wàá yẹ tó ṣe díẹ̀ nípa bẹ́ẹ̀ bá rí àwọn ìlú tí bíi díẹ̀ pọ̀ sí dáadáa àwọn ibi díẹ̀ alẹ́ yìí àwọn tó ṣe fa àwọn ibi díẹ̀ alẹ́ ẹ rí àwọn míì tó bá ń ṣe síkì báyìí wọ́n lè máa dẹ̀pẹ̀ sí rí wọ́n lè máa dẹ̀pẹ̀ jẹ́ wọ́n máa wọ ẹnu ẹ̀pẹ̀ jẹ́ ẹni tí nǹkan ti ń ṣe. nínú àwọn anáfíìlà táwọn nínú àwọn bídà táwọn yẹn máa ń ṣe wọ́n máa ń pè sọ̀láàtùl bàrọ̀ anáfíìlà kan bẹ ẹnu tó ń pè ìrún bàrọ̀ à ń pèrú ẹ̀ ọgọ́rùn-ún kan anáfíìlà ni ọkẹ́ hàn àgbákò mẹ́ bídà lé èmi ò rí tó lébi súnà wọ́nlọ́ ìlàdí súnà nẹ́bi le nǹkan tó bá ah, súnà sọ̀rọ̀ súnà nẹ́bi rọ̀ ó simple nǹkan tó bá àdámọ́ mu ni súnà bídíà ò bá àdámọ́ mu bọ́ọ̀lù ẹ̀yẹ́ fẹ́ yan bílọ̀ ọgọ́rùn-ún tí ò ní kíkú kíkì ẹ padà máa sípè lẹ́yìn ìmọ̀mù náà ni ìmọ̀mù náà ò ní kákásípè fún un yóò máa dá sẹ́ni ẹ̀rọ ni kọ́dà sáàmù náà ti lè àwọn rẹ̀ kí kálá nẹ́bì ló wá ń yẹ fún wa ní àníṣe o kálá nẹ́bì ló wá ní àtẹ́túláàdì wa ní yóò pa wa ní ẹ pa wa ní èyí dùn wá ń yẹ fún yín tí wọ́n á nípa yín báyìí bíbí àlè àmọ́ súnà nẹ́bì ó simple ẹ wà máa dúrà tá máa ṣe láàárọ̀ àtikárò àárọ̀ kìí ṣe dandan ní kọ́ọ̀sì gbogbo ẹ̀ wọ́n kàn gbà pé àníbi máa ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ọ èyí kọ́ ọ́fẹ́ ṣe gbogbo ẹ̀ látòkèdélẹ̀ kò gbọ́nà ọ̀gbọ̀nsẹ́jú ẹlòmí wọn bẹ bíbí àtọ́yàn fún yẹn láàárọ̀ kùtùkùtù yóò kàyà sí méje ìsáàkà méje sẹ̀fí méje kò wá lè mọ́ ká láàrin arọ́ eléyìí tá à ń sọ yóò fẹ́ tọ́kàtí méjì bálábi ló bá ń yẹ bẹ́ẹ̀ ni yóò ní sí abẹ́ bẹ́ẹ̀ bá ní pé kó má ṣe yóò ní ṣe sọ́ràn yẹn ni tí ì bídíà yìí nǹkan máa ń ṣe ń lu tiwa àwọn lẹ àwọn àwọn òfẹ́ràn wà láfa bídíà owó làwọn máa ń ṣe ń lu yìí náà ti lọ gbọ́n ó máa ń yàn omi ń bẹ kìlọ́ọ̀tù súwátì yáàsìn wọ́n máa ń ka súwátù yáàsìn ní ìdajì oṣù ṣàbán wọ́n ti máa ń ṣàdúrà mbẹ́ eléyìí náà bídíà ni gbogbo àsìkò gbogbo àsìkò ọdún ayé pátá láì nípa wà nínú ẹ̀gbin lálẹ́ tó láti ṣàdúrà kò sí àsìkò òun tà ní sàdúrà kò sí àsìkò kan tí àdúrà ti ṣe jẹ́ ìwọ̀ fún wa àmọ́ tá à ń sọ tó yẹ́nu mi yé àmọ́ tá à ń sọ ni pé ìwà sa àdúrà kan lẹ́sà fún àsìkò kan ànábì ló sọ yún fún ọ àsìkò báyìí sàdúrà báyìí iye báyìí ànábì ló fún wa wọ̀ ìwà ká ẹwọ ẹwọ onídùúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti kà á ẹni tí kà ó padà kà á sọ́ọ̀tò káà ní gbogbo ọjọ́ sùkí yàrá tó mọ̀ ká sọ́ọ̀tù Yasin láàrin gbogbo júmọ́ àníbọ̀lọ́ ti rí ta ló sọ mọ́ pé ká ka sọ́ọ̀tù Yasin lóòru ìdajì ṣàbán bídíà ni anábì ò ṣerú ẹ̀ ẹ̀jẹ̀ ká jìnnà sí i bákan náà àjọkà àwọn míì àbágbọ́yé àwọn míì pé ìdajì òru ṣàbán ẹ̀ òun gangan lóru tọ́lọ́wọ́n bá máa ń tún àlámàrí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí máa ń yí padà òun náà fi máa ń ṣe àwọn bídíà yìí wọ́n ní ẹ dìde ẹgí o ẹsẹ̀ náà fi lá o torí kọ́ lọ́wọ́ bó yí kádàrá padà lónìí. ibi ìta béèrè ni pé ẹ̀mí èlò lọ́lọ́wọ́ yí kádàrá padà nú ọdún ẹ̀mí èlò látò kọ́dírì àbíkẹ́ ìsúnmọ́ ìlú látò kọ́dírì kí ni wọ́n ṣe ń bẹ̀ eléyìí àgbọ́yé tí ò ní tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni àmọ́ àwọn tí wọ́n ń sọ orúkọ báyìí àwọn náà ní àwọn àdìsí àwọn àyàkùn hàn kẹrí tí wọ́n mú wa a máa ń sọ fún wa gbogbo gbà ẹnìkan jọ kan ó gbọ́ àti nvidia kan ni ògbóǹta àti nvidia ni ó gbọ́ ọ̀rọ̀ burúkú ló sọ mẹ́ọ ó ló sì mẹ́rin wá wọ́n mẹ́rin ó ló sì mẹ́rin wá ẹ̀rí wo ló mú wá ó ní kọ́dà ó ka Kùránì ó sì pàdé ìṣiṣẹ́ ìṣòro ńláńlá ni o ẹlòmíì ó ka Kùránì yóò fi sẹ̀rí bọ̀dé tá à ń sọ ni pé nǹkan kà yìí ṣé pẹ̀lú ti ń sọ. pẹ̀lú tọ́nà bá ń sọ àti tóun sọ fún jọra wọn. ẹ dákun tó pé kéèyàn ṣe sọ̀rọ̀ lè fàájì ó lóore ju kéèyàn lọ ó lóore kéèyàn lọ ó lóore lọ ó lóore gbogbo lọ kéèyàn rí báwọn ó sì mẹ́rin lọ mú wá ẹ̀rí tó lọ́wọ́ bá ti ń nípa àwọn sàárà ìrántí náà sùn yẹn ni. sọ́rọ̀ ẹni sí so kò túnbọ̀ pé bá ti mú àkùránì wá ń túmọ̀ lé nìkan tí ń tọ́ka ọ̀rọ̀ lé lérí lápẹjúwe ẹni tó sọ pé ìdajì òru ṣàbàn yìí òun ní òru tí àwọn èyí tí ọlọ́run ọba máa yí kádàrá ọmọ èèyàn padà sọ́tù dukhan ọlọ́run ní hàmí wàlìkìtàbíl olùwà ni òun búra pẹ̀lú alukuhan alukuhan tó jẹ́ kí ọ̀rọ̀ ọnú rẹ̀ ọ̀rọ̀ tó kíríà ni. kò wọ́ kò dàrú inna anzalnahu àwọn ọlọ́run ọba àwọn aláṣọ alukurani kalẹ̀ sí laylatin mubaraka ní òru alálùbáríkà inna kunna mundirin àwọn ọlọ́run ọba à ń ṣèkìlọ̀ fún yín lórí ẹ̀ o fíhà ìwọ̀n ń bẹ nínú òru yìí ọjọ́ òru yìí yufraku kullu òru mubaraka ìgànkátà sọ Kùránì kalẹ̀ ọlọ́run ọba a máa yí àlámàrí ọmọ ẹ̀dẹ́ ni a máa yí padà. wọ́n ní leilatu baraka yíyà yìí bí maana leilatu alqadr kò dàrú nítorí kankan. leilatu baraka yíyà yìí inú àwẹ̀ ló wà kìí ṣe onú ṣàbán nítorí pé oṣù tí wọ́n sọ alukurani kalẹ̀ ṣàbán kọ́ ọlọ́run ní shahru ramadan alladhi unzila fihi alukur'an ọlọ́run nínú Ramadan la sọ alukur'an kalẹ̀ ìdá òru táwọn wá lẹ́yìn látún báraka sí a jẹ́ pé òru kan náà àwọn òru rọmọdán ni kìí sí òru ṣàbán nítorí pé iná àǹzànáhù àwa lọ́wọ́ la sọ alukur'an kalẹ̀ sí ilé láti mubarakati ní òru tó ní àlùbáríkà òru tí ọlọ́run bá sọ alukur'an kalẹ̀ nínú rọmọdán ló kù sínú ṣàbán aya yìí kò í ṣe ìdajì ṣàbán olóńtúmọ̀ sí eléyìí ká jìnnà sí àwọn bídíà tí kù sínú súnà níbà Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu ala wa ala wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدقى فعلان عليكم كيري وري أجنجتان ري كما با أجسن محمد صلى الله عليه وسلم جمع مسلمين تابع بقى níbi kútúbà alákọ̀ọ́kọ́ afẹ́sàlàyé sunna nebuwa muhammad àti bídíà tí ń bẹ nínú oṣù ṣàbán a ti sàlàyé sunna nẹ́gì tí ń bẹ níbẹ̀ a sàlàyé ẹ̀yọ̀ kan bẹ̀ òun náà ní ká gba àwẹ̀ púpọ̀ a sàlàyé àwọn bídíà tí ń bẹ níbẹ̀ ẹjẹ́ àjìnà sí inú oṣù tá a wà yìí bẹ́ẹ̀ nìkan bá ní ẹwà yẹn náà fi làkàn má lóhùn bẹ́ẹ̀ nìkan bá ní kíníkan ní kíníkan ẹ̀gbọ́n ọ̀dà lóhùn fi mùsùlùmí kí ni nǹkan yìí tó jẹ́ súnà sẹ́ẹ̀rí ìdajì òru ṣàbán òru tọ́nà ọba fún lálùbáríkà ni lẹ́yìn látún bá rọ́ọ̀kà ni òru alálùbáríkà ni òru àmọ́ kèésì òun lọ́lọ́wọ́ bá ń rí fáàsì nínú súrà tàkà ìsọ pé òun kọ́lọ́wọ́ ń rí fáàsì nínú súrà kò túmọ̀ pé òru wọn èsì òru alálùbáríkà àmọ́ kèé sí òru tọ́lọ́ ọba síkẹ́ ni kí wọ́n yí kára padà àmọ́ ọlọ́run ọba gbé ọlá fún un ó sì ní àwọn orin tí wọ́n ti fáwọn ìdájọ́ náà. àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni inna allah ta'ala la yutalli ala khalqihi laylatan nisf min sha'ban. anábì sallallahu alayhi wa sallam ohun tó bá di òru dájí sha'ban òru ọjọ́ ni ọlọ́run ọba yóò wá yọjú gbogbo àwa ẹ̀dá ẹ̀ àwọn ọmọ níbi àdámà yóò wá yọjú gbogbo apápátá yóò máa wò wá báyìí. tó bá wò wá fayafir lè jẹ̀mí kọ́lìkì ọlọ́run á di kíá sọ́pọ́lọ́sì fún àforíjì ìjọ náà pé ẹ̀yin màláìkà gbogbo àwọn ẹ̀dá mi pápátá ẹ̀ máa foríjì wọn lọ lónìí. ẹ dákun òórí tọ́lọ́run ọba ní pé gbogbo yín pápátá lónìí o mo forí ju gbogbo yín àwọn ẹ̀ṣẹ̀ ṣe ní gbogbo ọdún tó kọjá lọ yìí ẹ dákun òru àlùbáríkà bẹ́ẹ̀ àlùbáríkà kọ́ òru àlùbáríkà ni kìí ṣe fún ìkádà padà wọ́n forí ju gbogbo ẹ̀ṣẹ̀ wa wọ́n forí ju wa ni. kí làwa ṣe táàfìrí àforíjì yìí ìtọ́rọ̀ wa wà nù kò ní ìdíkà yẹn náfìlà ká tó rí tó bá kọ́kọ́ yẹn náfìlà ká tó rí ni ànábì ó sọ pé ntọ́ lè fi rí àforíjì yìí oníkọ́sí kí ni kọ́ yẹn náfìlà ànábì ó sọ bẹ́ẹ̀ ṣé àdúrà kan lára ṣe ni nǹkan méjì péré là á ṣe. anabi sallallahu alayhi wa sallam ọlọ́lọ́wọ́ bá foríjì gbogbo àwọn ẹ̀dá rẹ̀ illa lè mọ́ṣíríkì aw mọ̀ṣáàṣì má jìnnà sí nǹkan méjì yìí ẹni tọ́lọ́hùn ní foríjì ìjọ náà ẹni máa ń ṣẹbọ ni ọlọ́hùn ní foríjì ní òru àlùbáríkà ńláńlá yìí òun ò ní ra foríjì ọlọ́hùn tó gbé ṣẹbọ wọ́n wà ní àdúgbẹ́rẹ́ ọlọ́run àwọn èsè lẹ́bọ̀ wọ́n wọlé ẹsẹ̀ lẹ́bọ̀ ìwọ tó dúró kẹ́mẹ́nu ọ̀nà lẹ́sẹ̀ lẹ́bọ̀ kí á ní ọ́ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí bá ń so kan ọ̀rọ̀ mẹ́nu ọ̀nà rẹ̀ tó lè ní protect ìhun ẹlẹ́bọ ni àdúgbò já báyà já ọ̀lẹ́ àforíjì ọlọ́run ọ̀nà àdúgbẹ́rẹ́ ọlọ́run ẹsẹ̀ lẹ́bọ̀ ẹ lọ́lẹ̀ yẹ̀mí wò gbogbo ẹni tí bá lọ́lẹ̀ yẹ̀mí wò tí lọ́lẹ̀ yẹ̀mí wò ẹlẹ́bọ ni gbogbo ẹni tí bá ń yẹ sí ẹ̀wọ̀ ẹlẹ́bọ ni gbogbo àwọn ẹsẹ̀ burúkú yà ní kọ́ ọ

mùsùlùmí tí ń kí nǹkan àbójẹ ìmáàmù tí ń bá ń yẹsẹ́ wò ẹlẹ́bọ ni mùsùlùmí tí ń lọlé yẹmí wò ẹlẹ́bọ ló ná mùsùlùmí tí ń gbé nǹkan kọ́ tí fi kọ́ wò ẹ́ yóò bá kó bá lóyún adépínì adépínì máa sọ dìdìrì pínì lọ yóò kó yún fò gbogbo ẹgbẹ́ máa ń sinmi léyìí ẹlẹ́bọ ni ọlọ́run ní foríjì jọ náà àwọn ọmọ ṣáàṣì àbẹ́ni tí bá ń yan dì gbogbo ẹgbẹ́ máa ń yan dì ọlọ́run ní forí tì ní òru yìí kò ní nìkan yẹn lọ́fílà kò ní nìkan ají lóru tí ọ̀rẹ́ sàdúrà tí èyí bá ti jí lóru tẹ̀tẹ̀ tó máa ń ṣe náfílà àmọ́ pé gbogbo òru tẹ̀tẹ̀ lẹ́wọ̀n máa ń ṣe náfílà kò sí nítorí ọmọ jíjọ mọ́kànjú wà lọ́kàn rẹ pé á ah, òru yìí mọ̀ ọ̀dúgbẹ́ ọ̀dọ́ lọ. nǹkan méjì náà lọ ní ṣe tọ́fìlà forí jiyàn lọ àkọ́kọ́ pọ̀ bá ń ṣẹ bọ jìnnà sí i túbọ̀ kó ń bẹ́ẹ̀ ọlọ́run forí jiyàn tọ́ ọ bá lẹ́ni tó ń yàn lódì parí ẹ̀kọ́ tó ti jọun ṣùgbọ́n padà síbẹ̀ lẹ́yìn ìgbà náà pẹ̀lú lómi ó mè gégé ọgbọ́n tí wọ́n ń gé alọ́dẹ ọlọ́run ọlọ́run ò ṣe gé sàmà lẹ́kùn alájì tọ̀ ìjà ti parí náà o sàmà lẹ́kùn sàmà lẹ́kùn ó sì di òrìṣà ó sì jọ kẹta ó tún fẹ́ rodi ọ̀n tan ẹni níjọ́ tó ti rò nìkan tó rò lóluwa ti mà á pé sọ fẹ́ túbá tẹ́yà sọtọ́ bá rẹ̀ ń tọ́ ọ̀sẹ̀ tẹ́jọ́ yanra yín lóbì ẹ̀ sálámà sí yín mọ́ gbogbo tó bá fà á ẹ e ẹ̀ tẹ́ bá yanjú ẹ̀ ẹ̀ ra foríjì ọlọ́run ọba ní òru yìí àmọ́ tó ń yan di tó ń sẹ́ bọ́ kókò ní míhà náfìlà kókò lọ́gọ́rùn-ún náfìlà kọ́nyàmá mílíọ̀ jẹ pọ́n kọ́mi ni nítorí léyìí jẹ̀mọ́ súnà nábì rọ̀ àbí rọ̀ ọgọ́rùn-ún kọ́ eléyìí ní ntọ́kàn ṣe ni pé ẹbọ tó ń ṣe gbé e lẹ̀ sì mọ́yàgì ntọ́lẹ̀ fúnra rẹ̀ jẹ́nu èwo ló lẹ́nu méjèèjì torí àwọn wíwọ níṣu náà le bídìí à le o bó ti wá le tó bẹ́ẹ̀ léwu mẹ́mẹ́ láti kí a máa fún yàn bí ẹ bá ṣe bídìí à ò lè wọnà ọlọ́run o abẹ́lẹ́ ọba lè ọlá sunna neb Muhammad mọ́tàfihàn ọlọ́run ọlọ́run sunna neb Muhammad mọ́tàfihàn ọlọ́run ọlọ́run àwa tó ti rọ̀ lọ́rùn ọlọ́run jẹ́ ó rọ̀ wá lọ́rùn sí i jù báyìí lọ àwọn tí ọ̀rọ̀ lọ́rùn ó wà wọn náà jù ọ̀rọ̀ náà lọ́rùn ọlọ́run la ilaha illallah ẹni tó wá ti rì sínú bíbí àbáyọ kó mẹ́ sànú ara rẹ̀ wọ́n náà kú ó èyàn lé kú lérí bídíà kó ṣe rí léwájú ọlọ́run ọba wàláyé torí ewu ni anábìíní kullu bid'atin dọ̀láàlà wa kullu dalalatin iná lọ́ọ́ bá rẹ̀ ọlọ́mọdé alọ́mọ náà wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته